Niger. Niger. Eléyìí bátìrì ẹ̀ ní bátìrì ẹ̀ ní ìdájí para yín torí epo kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ẹ wá kẹ̀kẹ́ rà ẹ bá de ìdẹ́yọ kan bí eléyìí ẹ kàn sí mi ẹ lè cháàjì bá débi òkè á gbé òkè fún ara rẹ̀ return battery dẹ̀ ni ìyẹn charge ẹ̀ make one of these because ẹ lè ra nílé náà bọ̀ tó lé yìí mo guarantee ẹ̀ pé ọ̀rẹ́ jìnnà so ẹ lè ní problem rather than kéèyàn máa nígbà téèyàn bá ń gba thirty thirty thousand náà pé bóyá hundred thousand ló ń gbà lóṣù tóun fi eight thousand tó fi ń wọ mọ́tò ṣe akọ akọ tá à ń ṣe kiri yẹn kí ló ní í ṣe pẹ̀lú ká lè tọ́jú ọmọ ká tọ́jú ara wa òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá sọkúsọ kẹ̀kẹ́ mogun débì dàbọ̀.